ada tafsir Al-Quran kata suatu Jumaat insyaallah ada ayat tikdunu deh ayo nu deh ayat 49 surat Al-Fusilah ya ayat kita Allah akan ọlẹ́gbẹ̀gbẹ̀ ọláka kàmá dóhùn nẹ́fẹ̀ yúdù ìmánì lẹ́dẹ̀bí ẹ̀yìn ọ̀pọ̀mọ̀ nẹ́fún ìsọjọ́ ìṣòódó ayé ọ̀làlẹ́sẹ̀ bí ọjọ́ èyó ń aláwọ̀ akọ́lá lọ́la wọn yàtú tẹ́júgede wọn adẹ́ ọgọ́ ká gbọ́gẹ́dẹ́ wọ́dọ́ kẹfọ́láwẹ́ kírìm ó alẹ́gẹ́dẹ́ òyìn nẹ́ẹ̀nẹ́ẹ̀ ṣe ń kọ ẹ̀ nẹ́ẹ̀

àmì káàbìrì nọ láàrin ọ̀gẹ́lẹ̀ tó dábálẹ̀ kí kòkò mi kí ló yé tabalẹ̀ kó lẹ́wé lẹ́nẹ́ ọjọ́ kan wá omi kó ẹ̀ka skrin ọlá wa. بسم الله الرحمن الرحيم لا يسأل الإنسان دعاء الخير وإن نفسا وإن يكره الشر فيئوس قنوط الله أكبر الله يكا يعني لا يسأم الإنسان هنا يا هوانو من دعاء الخير إيه بيانا يعيب يجيب ọjọ́ dị ẹ̀wọ̀n èèyàn ọgọ́rin mita ọjọ́ múdò ìyá ọgbẹ́ ìgbẹ̀lẹ́ ọ̀nàgọ̀nàgọ̀ ọjọ́ bí mítà ọjọ́ múdò ìyá ọjọ́ wọn di ọbẹ̀ ọjọ́ múdò ọjọ́ náà kún mẹ́nu yóò ẹni dúró nù domi ọ̀rọ̀ àwọn àdó tọ́gbọ́ ọjọ́ akànyàwó tabalẹ̀ ohun ọjọ́ abúlémù yáyá àà ìrọ̀yé yóò kẹ́dù domi ọlẹ́ tọ́gbọ́ ni ẹ̀nà àtàwọn ọjọ́ ìrọ̀yé yóò abalẹ̀ ó nẹ̀ mọ́ ọjọ́ kọ̀kọ́ ọjọ́ ṣáàdù yìí ní ṣáàdù tọ́gbọ́ ọjọ́ èyí tó وشيك دي بلا ديتا وإن مسه الشر فيقول ẹni èkì tí ẹni ò bí ọjọ́ ẹjọ́ dá wọn sí yẹ̀húsù alkùnúùtò kùnúùtò pọ̀ bí pọ́ òun kùnúùtò ẹ̀hùn sí kùnúùtò yẹ̀húsù oji udali gala wa in masahu sharru akanya ko kuruno wa akanya yako shola peo ho akanya iya kerebune peo ho alu ali dupe kenne kinake gase kwa ojo wi shola ase gbali kene bibi ase kwa ide yo Yahus Ibijun, it despair of having any good from Almighty Allah. Ibijun ako emi ta ohun mahun emi taun. Kọnútù, Yahusun kọnútù, Yahus kìdẹ́ ìmàna ti kọnútù. Kọnútù, Ibijun àkọ́jọ́ àdẹ̀yàn yẹ̀wó egbe yìí nkọjọ́ dẹ̀yìn ẹ̀gẹ̀ àkọlà kàmọ́là kí yíó pa méjì òun jẹ́ àwọn òkè yèyọ ń tó gbọ̀gbà yọrí màgánìkó dábàlùkì wáyé fọ olítàbí ìmáàmù sèyóté olítàbí alìsíkọ́n fi ìlú mi kùrán yàá kàmi wéèdì méjì jìnnà yíkà imko yehi expression or sentences ekede oyo adupa yon la le ki yupa meti yon ya kuma rola ma bi yi ho expression ka bale ile chade qur'an ile ya yon la yupa meti yon nagani ko de yuto male yon e de yuto ya don ye don mo lọ́nà tètè lọ́mọ ẹ̀nà ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀dẹ̀jú kẹrìnà ìbọ́yọmẹ́ ìbọ̀tìdúnjẹ dùnmọ́ ẹnẹ́gì adẹ́hùn nẹ̀ yàkọ̀dọ̀ òun nẹ̀ mọ́ tọ̀ yẹ oṣù kọ̀nà tó dábálẹ̀ ẹni tó kàkànyà ẹ̀yà òkèrè bọ́ tì máa kéjú ní àkó òun tó dàkànyà ẹ̀wọ́ dẹ̀ ìrò ẹ̀yú àdàbìdògbòmítẹ́ ìrò ẹ̀yú ọ̀kọ́jọ́ wọn dẹ̀ dò bí àkànyà tẹ́gẹ̀ nù egbe yi hàn kọjọ́ nù pa bẹ́ẹ̀ pàtàkó àmọ́nà bébí tẹ́tẹ́ ọjọ́ ẹni kiri ní ẹlẹ́ta lè yá gbẹ́kì wọ́n ṣe káfẹ́ sí kọjọ́ yẹ bí ẹ̀jẹ̀ ní ẹ̀ka àwọn dọ̀mọ̀ azọ́nínà bíláyé zọ́nà sọ́wọ́ ìdẹ̀ ìgbélẹ̀ kọ́ ní ẹ̀mí bí tẹ́tẹ́ ọjọ́ olùkọ́ ẹni káwá rere àbí iye kọjú ọbí ọ̀nà èèyàn òun nẹ̀wọ̀n òun yẹn ọ̀wọ́n ọjọ́ ìmọ̀ àdúta pàdọ̀ àmọ́ ọjọ́ amákẹ́yọ̀dógún má jẹ́ magbojú ìhàn kí ní pàdó kẹyọ̀ múnà àwọn àbáwá pípé lẹ̀gẹ̀ alìyá mi káàkiri rẹ̀ tọ́rabalẹ̀ ọ̀nà dúkìá wù abokati ni tabali anulu nyola ọyàn yẹni ó wọ́n bí ibi ojú ibi ní yẹ gẹ̀kẹ́ ayún ojú ẹ̀ tó ń kún ẹ̀bẹ̀ lébi ayún ọ̀yà làwọn ẹ̀yẹ wọn náà òun mi máa kọ́ wọn bíbí ẹ̀ lébi lèmi ọdún náà máa yíyọ yídà dìgbò wọ́n á rẹ̀ ọ̀yà yẹ ọdún ọgbọ̀n mẹ́rin àyọ́mí àtọ́dọ́mọ́nú ẹ̀ àwádẹ́ onye pé ọ̀dọ́ dọ́kẹ́ tó pẹ̀ anáni ọjọ́ ẹ̀sọ́ nà máa kẹ́sọ̀ rà màmá wa jẹlẹ̀ ẹ á tó wọn yọ lé máa kà máa yí gbogbo akáka yẹn kẹ́ ẹ kọ́ máa kẹ́lẹ́ wọn kẹrẹ̀ fún mange yuke suspect o yewa unugo nugo aka ile mi unugo tabale adoro ye eh, mi eh, unugo eh, nugo tabale oyo oh, nu ade da kule ko mi tabale eh lo yu'akhidhu Allahu an-nasa ma yaladun wa titala suratul fatir ولو يؤاخذ الله ترك على على ظهرها ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله بعباده بصيرا بارك الله فيك إنك يا لك هو إيجا قوجو أمموني ما كان يلي في سمك دوك مامو ما كوجو كي فكاجي كي مو كي مو رر كي سو بلا مو جامو ابا ما تروكا على ظهرها من دابة ẹ̀ràn lẹ́kọ̀ yànà ọjọ́ ìmànà ìdókìdé tó yànà ní ọdúnmà tó yànà ní kíjẹ́ àti ìyẹ̀bí ẹ̀nà ti mẹ́rùn na bọ́ọ̀nì tí ó ń tó dẹ̀bí ẹ̀nà ti ṣe ìmànà ìdókì àrùlọ yànà ní bí ọjọ́ àdúbàdá àdúbàdá sọ̀dà balẹ̀ ẹ̀gbàdó kàjọmọ́ ọjọ́ kẹrẹ bú wẹ́kẹ sóòlẹ̀ ọkọ̀ àtàpà ọ̀gá àṣẹ́ ọ̀gá a ti ẹ̀yẹ̀ rí mú owó owó yẹ́ tó kọ́lọ́ ní mbẹ́bà mú owó yà á tó ń má ọ̀gá ìwẹ̀ tí inú ló yà á nú ló gbọ́gbá ẹ̀sọ̀ àákù àdọ́jọ́ bí ọjọ́ ìbí abódó kí má kàyàn tó tẹ́ ọ̀gá yà nánú ló gbọ́gbá ló alẹ́ nánú ló gbọ́gbá ló náà yìí rẹ́ gbọ́gbá ló.

ẹnẹ ma suspect yẹn ẹwù jẹmẹwìn ẹwọ kòtò bí ẹnẹ ń kè jẹmẹwìn ẹwọ kòtò bí bàkẹ́bí ẹnẹni kín bàkẹ́bí ẹnẹni ìmọ̀dábálẹ̀ ní plan tó kọjú mi nẹ kómi sí ẹ̀yìn òun sí àmà ń yíkú lè mọ ọjọ́ òun ìlú màtínìkẹ́ ní ìlú dọjọ́ ẹ̀rẹ́ ọjọ́ kí má nàrẹ́ jọdún wa. وإذا مسه الشر أكنيا كربون فيعوث قنوط ونملنا بجيو بقبان يوجوت قنوط يجيكن نونا دو كوجوني كما تشمو جن إيران ريجيو جن أوجيكي دوكن لنا نمنا نعم على دوا ولئن أذقناه رحمة إلا من بعد ضراء مسته ليقولن ليقولن هذا لي وما أظن الساعة قائمة وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي يبتغون الحسنى فلننبهن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غني طيب بارك الله فيك أي آه، مجد الله يكهوى ولئن أزقناه رحمة منا والله أمدون جمع ولئن أزقناه أمدون ويل جمع rahmatan iyumi olaka minna kikubewa min ba'di dharra ubiakanya kidejudo hmm, min ba'di dharra imasatu ubiakanya kiduhu luna gbogboa abe liko na anyaka kekele bi ahidago kigbede mojo o omi gbogbo imajo ojo wa mi de ki asisejere to shukr kisa sujada kitu gbede mojo iwo ojo lumi ejo mi tèmi ti lé mi kùmátòkùn nẹyàn ní wọn tó gbùmí dùn bí àkàyà yìí tẹ́tẹ́ yìí yàtò pété wọn sọ ọgọlẹ wọn nẹwí ilẹ èkì má nílẹ tẹbi pọ sọ wọn níta ti àà lẹyẹpọ lónà gbòòrò má yàpọ ọhẹrẹ àwọn wọrọ ahẹ ẹgbọkọ n'anya kà hàdà lì yàgbé èkì dẹ èmi dẹ èkì tó pẹ hmm, ọ̀nà kò mi sọ̀bàtà wọn jọ lè ọ̀nà kò mi bí ọjọ́ ìbí lè ọ̀nà kò sáratánẹ̀ lè ìdúgbò náà lè àríjìkì gẹ̀rẹ́ gà nẹjọ yìí ṣe yóò hù ìjẹlú a máa tá ọ̀rá tánà máa yàn ìgidẹ́ wọ́rọ̀ fẹ́tùn an akabirin an akabirin an akabirina ẹ̀yẹ̀ngogbo ìṣe ma yẹ̀ngogbo àjẹ́gbogbo àgbógbìyẹ àgbógbìyẹ jẹ́gbogbo gbogbo yẹ ma gbogbo tó gbogbo látàtẹ̀ ẹ̀wọ̀n ọgbẹ́ ọ̀dáma ẹ̀bí ẹ̀wọ̀n àti ẹ̀bí àríjìkì nìṣẹ́ ọkọ̀ṣẹ̀ yá ọ̀la ọ̀rọ̀ pé ọjọ́ ṣe náà rẹ̀ hmm, ọkọ̀ṣẹ̀ yá ọ̀la ọ̀rọ̀ pé wà sọ ojú ṣàtẹ̀kọ̀ ìlú ṣàjọ́ máwọn ìlú gíga ti yìí <clears throat> mà tí a òun kò <clears throat> abo nge kwa ne kunge ma kamade abo nga nya chi skulu nga nya ri di bizu na sani ama yun ke do nga ke accountant ene ari di marketing kama ko eni ke wo yo ko wo do ke le line o ke ke de en o ko ko nga ma ko yo ta ko le ko ke to lo ko ma te se yo ho nge eye ma eche bitane kwa ojo igbele mbabe ma e ya mbabe ma eche ibi jangi doko wale ni changa oo nche hada li ee se mi dei komido entitlement emi je won yo do won komido pa won mi se sukolo tane bidu pe kojo ado won ona wa kowo e. aganala ma to jo ma to jo pa mi obi jo mi obi jo bi jo ìjàmọ̀ ya nígbìdẹ̀ ìjọ ẹlútọ́gbọ́ mọ́kọ́ ẹ̀kọ́ àmà fíṣọ̀ lùkàgbọ́ iye wọ́n ń dà jẹlẹ̀ bẹ̀ òun bàbá akóhun yẹn wù òun yẹn sóòtù lẹ́yìn ẹbí ẹdẹ dúró mọ́ta mọ́kọ́lẹ́ jèrí gélé tòbí ṣáká afáfẹ́jọ kàmílò kéèké kéèké kéèké rẹ̀ abọ́rẹ̀ máa ṣe akọ́wọ́ ẹ̀dọ́ ọdún lẹ́yìn ẹbí ẹdẹ dúró ní òun yẹn wù ẹ̀gún ìrì wí ìpé àrùkù ìfúlápọ́lá ìdọ̀ ọ́tún yẹn tẹ́lẹ̀ òun malẹ̀kún alìyà malẹ̀kún onẹ́gún láyà àtúnà lọ́ha má àmàrà hún ọ̀yẹ́ fàlúnà má yóò mẹ́rún tọ́gẹ́lẹ̀ àwọn ọdún yìí lórí níwọ̀n gbanẹ̀gún sọ ní gbódùkún fáwọn àjìnlẹ̀ yìí maleko gbaa ni bò ń wíwú dẹ gbogbo kàmi ogun yọ akọgbẹ làbẹ má jàkà ní ẹnu gbogbo ọ̀hún lálẹ́ ó nà pé mọ́tò mọ́tò yánẹ̀ ìgbọ̀mọ́ ẹ̀ ìyàyímúhù òun ẹ̀rẹ̀ òmúrí ẹni òun nẹ̀kọ̀ ìlótò lẹ̀kẹ̀hún ló má tó ní mú tí òun kì máa wà ní àwọn ẹnìkẹ̀hún ló kọ̀ kẹrẹ̀ bọ̀ mẹ́kọ̀ọ́ òwe nìwọ́n ọlẹ́wọ̀ ẹ̀tẹ̀fẹ́ kékeré

pàíṣù ọ́tà ẹ̀nà wọn fẹ́ tó lè kí tó fẹ́ ta sí ọ́tà lè jẹun oníkì yóò lẹ̀kẹ́ túnmọ́ sí oníkì lè yẹ dákùn dàbí à kùsùmí lè ní lẹ́fẹ́ ta sí ọ́tà lè tó ọjọ́ kí máa nà rẹjọ́ dán wá wọlé in màsí wọlé in àzàkọ́nà rahmatan minna èyí omi amúdùn yóò má wa min bá di dọ̀rọ̀ òbí akànyàkíwá kẹrẹ mẹ́tẹ́tò òbí akànyàkíwá kẹrẹ bọ́

ni Qur'an aro fani bi Muhammad ko no na do do mon wala yurujitu iya ude domo changu mamomi duda bitu kwa no yona changu ude domo manya dumi pale inna li indahu lil husna wallahi aya domo mi gbogbo un ki soyo orome yo eyan dabugulo lo kale ki we suratul kahfi ولئن رددت إلى ربي ولئن رجعت إلى رددت ولئن رددت إلى ربي إن لي عنده للحسنى آه هيك إجي سورة الكهف ولئن رددت إلى ربي لأجدلنا

òun a dójókòó yà òun yà bá bá wẹ́ àkó ẹnu ọjọ́ ọjọ́ òun ara rẹ̀ lẹ́wọ̀n ẹ̀ka wẹ́kọ̀ bàtà kò ẹ̀ṣẹ̀ kò ẹ̀kọ̀ ojú yí dàgò bàwọ̀ ẹ̀ṣẹ̀ wà lọ́ dàgò kò ẹgbẹ́ gbọ́ dàgò. nǹkan ọjọ́ ọ̀nà alẹ́ sọ èyí èmì mímọ̀rọ̀ ìpàlójọ́ ọ̀nà tó dẹmọ́ wọlé irú dìtù ọ̀lẹ́yìn jẹun kọ̀kọ́ ní ọ̀nà lẹ́ọdẹ dẹmọ́ mọ̀mídú tọ́jọ́ ọ̀nà lẹ́yìn dẹmẹ̀sẹ́lì dúníyé dẹmẹ̀sẹ́lì láhìrẹ́tì dabbobi laitaki dominariji dábàlùkì lẹ́yìdẹ́ yìí ọgọ́lọ́mọ ọjọ́ ọ̀nà ayá dẹ́ ọgọ́kù ẹ̀jẹ́ náà bàtà lèmi ọgọ́lẹ́lẹ̀ ẹ̀yà tẹ́ náà bàtà ọjọ́ ọ̀nà ọgọ́kù mi jáná náà ilẹ̀ mímú nà mí fi yéhu nà ríjì kìkì mánú ló yí ní ọgọ́lẹ̀ nà àwọn كفر بي أرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا نعم أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا أفرأيت أيدي أكامي منا وجبول أي أو إلي من كفر بالرحمن إلي yoye gbiti cheke wa je ko do rahman bi ayati na ko ayewa yoye gbiti che pa ayewa kaki apoko lo pa luna ti aluje uje ke owu ni ti ara heteji ke ti anami beye amebe ti adere gba yan kuma wa yo ya un yo ngini kaki ingo ni control ola lungen na لأوتين وقال نوزون يوكي دومو با لأوتين مالا وولدا والله ما يقومي كما ما أقوم ميلا يوكرنا ويانا ومالا وجن أطلع الخير أم اتخذ من الرحمن عهدا òun yóò fègbù màmá jẹun ti dúpẹ́ gbọ́yọ́ wọn ò lé wọn lọ́dún wọn ilẹ̀ kàkóhùn yányá nẹ ọgọ́kìnà ilẹ̀ mi àbẹ̀kì ní special agreement pọ̀jọ́ special convenience kọjọ́ kàkínní ọjọ́ kàkínní ọ̀gáwò ọ̀la kòǹgẹ́dùn ẹ̀wẹ́ sòdí ní ẹ̀wẹ́ wọn tẹ́ ẹ̀wẹ́ sòdí ẹ̀ àmà yọkọ jọ́mà jídàdí fámàṣí owó àmà kókọ́lọ́ ìgbọ́n ọjọ́ ọ̀nà wẹ́wọ́n nà lè jẹ́nà àbẹ̀kọ́kọ́ nà kó rí pẹ́lọ wẹ́lẹ̀ àmì kọ́ọ̀bùrì yẹ́mà ní àmì pàpọ̀ jẹ́kádọ́ àmẹ́nugùn ọ̀la ọjọ́ tẹ́lẹ̀ ní ojímẹ́ kemejeli dunie kemejeli la hireti akile de kama na nisi kijo ngino kala manu ga yana ojo na jango jo na le udomo ojo kimana rejo dunwa eh wa iza masal insanu durru eh hakafu sime mm, wala in rujitu ila rabbi e bi fabriki aka jango muda bi mamu mi duda bi akara bojo mi

ojo yo kita romo yene mana iboge na riziki mamuji dawane huwe keshojo mama kuwe dungama ma marziki ledu lona kuwe keshudu angiju jan wakamdana ke hubele mana so adele kademi wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh